mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrẹ́ ni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin fújì ni alhaji sule alao malaika ló ti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti kún fún àdúrà kí wọ́n má ṣọ̀lẹ kí wọ́n sì tẹpamọ́ iṣẹ́ tí wọ́n bá ń ṣe dáradára nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe malaika ló sọ ọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò sì rí dájú wípé òun tẹpá mọ́ iṣẹ́ òun dáradára láì wo ibikíbi ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú àmọ̀ràn rẹ̀. ẹ fi gbogbo ọkùnrin ẹ fi sọ́dọ̀ Ọlọ́run ẹ kún fún àdúrà gbogbo tẹ bá ń ṣe pé Ọlọ́run ṣàánú mi pé mi pàdé aláàánú mi ẹni ẹni ayọ̀ ọkàn ẹni gbàgbọ́ pé Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ fi ẹ tẹrí ba fún gbogbo ẹni tó bá jù yín lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìtakùn gbọ́ngbọ́n òdì mọ́ adẹ́rìn-pòṣónú kẹsìrò pẹ̀lú mi tí gbogbo ènìyàn ń pè ní àyàmpíkò lọ́wọ́ bí ó ti lo ata nígbà tí àwọn mìíràn ń lo gàrí omi tàbí àwọn nǹkan mìíràn lórí ìtakùn gbọ́ orí ayélujára kan àyàmpíkò ló fi fọ́nrán fídíò yìí sí orí ayélujára rẹ̀ níbi tí ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo ata yìí tó sì ṣèṣì da ata yìí sórí àyàmpíkò ló fi fọ́nrán fídíò bí ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí kò lè parí sórí ayélujára tó sì wá kọ́ síbẹ̀ wípé jẹ́jẹ́ òun lòun fẹ́ ṣe é o ṣùgbọ́n ọkọ òun ló ní kò ń lu ata àti bẹ̀rẹ̀ ìtakọ̀ǹgbọ̀n òun ó rọrùn ṣùgbọ́n àti parí rẹ̀ ibòmíì ló já sí bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ayampiko òní ó lékè téńté nínú gbogbo àwọn tí wọ́n ń ṣe ìtakọ̀ǹgbọ̀n orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣọ́nù ni Taoma ló ti dá Yọ̀mí Casual lóhùn wípé àwọn tí wọ́n gòkè nínú iṣẹ́ amúlùdùn láì lo ayélujára ṣe oríire púpọ̀ ṣùgbọ́n lásìkò yìí o iṣẹ́ tó wà lórí ayélujára kì í ṣe iṣẹ́ kèrémí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń wá sórí ayélujára láti lu ẹ̀bùn wọn oríṣiríṣi iléeṣẹ́ ló sì ń bẹ níbẹ̀ pẹ̀lú pẹ̀lú ohun ọlọ́kan òjọ̀kan irinṣẹ́ tó dára ó wá sọ wípé ẹnikẹ́ni tó bá fi lè gbìyànjú láti rápá pápálá gòkè tó sì di ìlú mọ̀ọ́ká látòrí ayélujára kì í ṣe iṣẹ́ kékeré òun ni wọ́n ṣe. Tahoma ló dá Yomi Casual lóhùn ẹni tó ti kọ́kọ́ síwájú kọ́ sórí ayélujára wípé ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká orí ayélujára kí wọ́n máa bọ̀wọ̀ gidigidi fún àwọn tó jẹ́ wípé kì í ṣe ayélujára ló sọ wọ́n di ìlú mọ̀ọ́ká ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ amúrabí obìnrin ni James Brown ti tako ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án wípé òun àti Toby the Creator ni wọ́n jí owó ní ilé ijó Cubana ó sọ wípé ṣé ìrètí àwọn ènìyàn rí òun tàbí iṣẹ́ tí òun ṣe wípé ṣé òun jọ olè àbí wípé ẹnikẹ́ni ti fi irú ẹ̀sùn báyìí kan òun tẹ́lẹ̀ rí ó wá sọ wípé ohunkóhun tí àwọn ènìyàn bá ń sọ fún òun nínú lórí ayélujára kí wọ́n má ṣe gbà á gbọ́ rárá àti rárá ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni aláyọ̀ melody singer ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ti ìmọ̀ràn kan síta fáwọn òbí láti má para wọn nítorí àti tẹ́ àwọn ọmọ wọn lọ́rùn aláyọ̀ ló fi fọ́nrán fídíò kan sórí ayélujára rẹ̀ níbi tí ọkùnrin oníwàásù àti agbaninímọ̀ràn kan ti ń sọ̀rọ̀ wípé ìwọ òbí tó làkàkà láti san owó ìwé san owó ilé ìwé àwọn ọmọ ṣùgbọ́n tí o kò rí owó àwọn nǹkan mìíràn san bóyá wọ́n fẹ́ rìnrìn àjò láti ṣàbẹ̀wò sí àwọn ibì kan ní orílẹ̀-èdè nàìjíríà tàbí lókè òkun ló sọ wípé kí wọ́n má kọminú tàbí bọkànjẹ́ nítorí àìrí owó eléyìí san pé wọ́n ti gbìyànjú má para rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin ọmọ ilẹ̀ Senegal akon ló ti sọ wípé òun ní ayọ̀ púpọ̀ nígbà tí kò tí ì sówó lọ́wọ́ òun ju àsìkò yìí lọ tí owó wà ó sọ wípé bí owó ti ń pọ̀ sí náà ni ìṣòro yóò máa pọ̀ sí ọ̀rọ̀ yìí ló sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ òṣèré ọláìdé oyèdèjì ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ ọkùnrin ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọjọ́ ìkómọ òun yóò le gidi ni nítorí pé èyí ni àkọ́bí ọmọ òun ọkùnrin àti pé inú òun dùn òun sì fẹ́ fi ayọ̀ hàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ olórin ẹ̀mí ni adéyínká aláṣeyọrí ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ olórin tẹ́ni fún ìfẹ́ tí ó fi hàn sí òun yínká aláṣeyọrí ló kọ eléyìí nígbà tí ó fi fọ́nrán fídíò kan hàn lórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń gba ìpè màmá tó bí tẹ́ni lọ́mọ tí tẹ́ni pẹ̀lú sì wà lórí ìjókòó ó kọ síbẹ̀ wípé tẹ́ni sọ fún òun pé lóòótọ́ lòun nífẹ̀ẹ́ òun o ṣùgbọ́n nínú àwọn olólùfẹ́ tó ga jùlọ tí adéyínká aláṣeyọrí ní òun ni màmá tó bí tẹ́ni lọ́mọ ó wá sọ wípé màmá mo dúpẹ́ bẹ́ẹ̀ náà ló sì ń ṣe àmì bí ó ti ń kọrin onídùúró tí màmá náà ń bá kọ láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó wáá sọ wípé mo dúpẹ́ o bí o ti bùkún fún mi pẹ̀lú ìfẹ́ tó o ní fún mi tẹ́ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́mọdébìnrin olórin ẹ̀mí ni Fẹ́rànmi Golden Angel ló ti ń dúpẹ́ lọ́wọ́ ìlú mọ̀ọ́ká àgbà olórin ẹ̀mí ni màmá Bọ́lárẹ̀ fún àdúrà tí màmá náà ṣe fún un Fẹ́rànmi Golden Angel ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí ó ń ṣiṣẹ́ ẹ̀mí ní màmá Bọ́lárẹ̀ pẹ̀lú sì ń bẹ nínú gbọ̀ngàn náà màmá kò lè pa ayọ̀ wọn mọ́ra lẹ́yìngbà tí wọ́n dìde láti fi aṣọ agbára tí aṣọ àdúrà lé olùfẹ́ràn mi golden angel wá sọ wípé òun dúpẹ́ púpọ̀ fún àdúrà àti ìfẹ́ tí ẹ fi hàn sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè nàìjíríà sínítọ̀ dino melaye tẹ́lẹ̀ rè ló ti tako ọ̀rọ̀ kan èyí tí àwọn oníjìbìtì kan fi sórí ayélujára láti máa gbá àwọn ènìyàn tàbí láti lù wọ́n ní jìbìtì aṣòfin tẹ́lẹ̀ rí ọ̀hún dino melaye olókọ sórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tó fi àwòrán kan èyí tí ó ní orúkọ rẹ̀ àti arákùnrin kan nínú tí àwọn méjèèjì sì jọ dúró tira wọn tí wọ́n kọ sísàlẹ̀ rẹ̀ wípé dino melaye pẹ̀lú ti rọ owó rọ̀gùnrọ̀gùn mú sínú okòwò yìí Dinomi Láyéwá sọ wípé ẹ gbọ́ o gbogbo ẹ̀yin ènìyàn n ò ní ohunkóhun ṣe pẹ̀lú eléyìí o ẹ má jẹ́ kí wọ́n gbà yín ṣíṣì mi ò fi sínú ìdókòwò wọn. kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.